الله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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم ورغب فيه في أحاديث صحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اليوم سنتحدث حول هدي النبي صلى الله عليه وسلم اعلموا عباد الله أن هدي النبي صلى الله عليه وسلم هو طريقة النبي صلى الله عليه وسلم التي يجب على كل مسلم ومسلمات أن يتبعها واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد دعاكم وأرشدكم إلى اتخاذ النبي صلى الله عليه وسلم آه، أسوة وقدوة قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا واعلموا عباد الله أن طاعة النبي صلى الله عليه وسلم آه، من الأمور الواجبة على كل مسلم ومسلمة من شهد بالله ربا وشهد بأن محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله ورضي بالإسلام دينا لا بد أن يكون دائما على هدي النبي صلى الله عليه وسلم قال الله تعالى وأعطيه الله وأعطيه الرسول ولا تبطلوا أعمالكم والآيات في وجوب طاعة النبي صلى الله عليه وسلم كثيرة في القرآن ولذلك يجب أن نعرف ما المراد بهدي النبي صلى الله عليه وسلم وهل لنا أن نتنكب عن هدي النبي صلى الله عليه وسلم أو لنا اختيار في اتباع هديه صلى الله عليه وسلم أو غير هديه واعلموا عباد الله أن المراد بهدي النبي صلى الله عليه وسلم وطريقة النبي صلى الله عليه وسلم في كل شيء طريقة النبي صلى الله عليه وسلم في الدين في المعتقدات أو في الاعتقاد طريقة النبي صلى الله عليه وسلم في الأحكام في العبادات في الصلاة كيف تصلي لابد من هذه النبي صلى الله عليه وسلم كيف تصوم كيف تزكي أموالك لابد من اتباع هذه النبي صلى الله عليه وسلم كيف تحج كيف تفعل وكيف تفعل وكذلك ما يتعلق بالأمور آه، الاجتماعية بالأمور نعني بالأمور الاجتماعية ما يتعلق بالبيوع والزواج وغير ذلك آه، من الأحوال كل هذه الأشياء لا بد لنا أن نقتدي بالنبي صلى الله عليه وسلم في ذلك ولا بد لنا أن نهتدي بهديه صلى الله عليه وسلم وكذلك هدي النبي صلى الله عليه وسلم في علاقتنا مع غيرنا هدي النبي صلى الله عليه وسلم في علاقتنا مع ولاة الأمور هدي النبي صلى الله عليه وسلم في في علاقتنا مع مع آبائنا وأمهاتنا مع والدينا في علاقاتنا مع إخوتنا في علاقاتنا مع غير المسلمين كل هذه الأمور لابد من البحث عن هدي النبي صلى الله عليه وسلم في ذلك ولا بد من السير على هدي النبي صلى الله عليه وسلم لأن من تنكب عن هدي النبي صلى الله عليه وسلم آه، يترك آه، سنة النبي صلى الله عليه وسلم يترك السبيل الذي دعا إليها النبي صلى الله عليه وسلم والذي والذي هو والذي هو الإسلام ولذلك ينبغي لنا أن نبحث عن ذلك ولا ينبغي لأحد أن يفضل أو يحسن غير هدي النبي صلى الله عليه وسلم على هديه صلى الله عليه وسلم وذلك لما في لما فيه من آه، من الشرك ونقد الإسلام لأن من نواقض الإسلام الاعتقاد بأن غير هدي النبي صلى الله عليه وسلم أكمل من هديه من اعتقد أن هناك هديا أكمل من هدي النبي صلى الله عليه وسلم فذلك الرجل أو ذلك الشخص يخرج عن ملة الإسلام والعياذ بالله من ذلك وكذلك هدي النبي صلى الله عليه وسلم في الأحكام إذا أردنا إذا أردنا الاحتكام أو التحاكم لا بد أن نتبع هدي النبي صلى الله عليه وسلم في الاحتكام والتحكم والتحاكم نعتكم إلى النبي صلى الله عليه وسلم نعتقد إلى كتاب الله سبحانه وتعالى نعتقد إلى سنة النبي صلى الله عليه وسلم ولذلك ذكر العلماء رحمهم الله أن من اعتقد أن حكم غير أن غير حكم النبي صلى الله عليه وسلم أحسن من حكمه فهذا أيضا من نواقض الإسلام ومن اعتقد أن النبي صلى الله عليه وسلم هو الذي أرسل إلينا هو الذي بعث إلينا ليهدينا إلى سبيل الرشاد ولا بد من اتباع هديه ولا بد من من اهتمام بأحكام النبي صلى الله عليه وسلم بشريعة النبي صلى الله عليه وسلم وشريعته واسعة لا بد أن نقتري ونحتكم إلى شريعته فيما بيننا وبين أزواجنا وفيما بيننا وبين أولادنا وغير ذلك حتى في إعطاء اللحية من اتباع شريعة النبي صلى الله عليه وسلم وعدم إثبال وعدم الإثبال وكذلك من اتباع الجلباب والنقاب كل هذه الأمور من هدي النبي صلى الله عليه وسلم ومن شريعته التي يجب علينا أن نقتدي به أرجوكم الله وبارك ولا أترى يقول النبي صلى الله عليه وسلم عليكم كي الله وبارك ولا عليكم يا أجل جزائر kọlọ̀ọ̀bá alẹ́kẹ́ ọlákọ́bá bá wọn sàábí ànẹ́bì àti gbogbo àwọn tó bá dúró dédé lórí ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam títí ó fi níjọ́ ìdàl kìyàmà ẹ̀yà òsìn ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá bẹ́ẹ̀ bá sí máa ń òun náà ni olórí gbogbo lánàá

ẹ̀yà oṣù ọlọ́ọ̀bà àlekíọlá gẹ́gẹ́ bá ṣe máa sọ àsọ́lẹ̀ fúnra wa ní gbogbo ìgbà ibi kápáyà ọlọ́ọ̀bà àlekíọlá nípa apá àbúṣe kápáyà rẹ̀ kápáyà ọlọ́ọ̀bà àlekíọlá ní tojútòde kápáyà ọlọ́ọ̀bà àlekíọlá ní tinúsẹ́yìn kápáyà ọlọ́ọ̀bà àlekíọlá lọ́sà àti lóru ibi tí wọ́n ti rí wa àti tí wọ́n ti rí wa kábẹ̀rù ọlọ́ọ̀bà àlekíọlá káwà lọ lè mọ̀ pé ìbẹ̀rù ọlọ́ọ̀bà àlekíọlá tá à ń sọ fúnra wa yìí ọ̀ràn èèyàn ló jẹ́ fún gbogbo èèyàn gbogbo ẹni tó bá ti pẹ́ra rẹ̀ ní ẹrúsìn ọlọ́wọ̀bà àríkíọlá tó láàrín ní kó páyà ọlọ́wọ̀bà àríkíọlá àìpáyà ọlọ́wọ̀bà àríkíọlá a máa gbẹ̀yàn jáde kó nínú ẹ̀sìn ọlọ́wọ̀bà àríkíọlá àìpáyà ọlọ́wọ̀bà àríkíọlá a máa sọ̀yàn ní kòkí nínú ẹ̀sìn ọlọ́wọ̀bà àríkíọlá àìpáyà ọlọ́wọ̀bà àríkíọlá a máa sọ̀yàn di ẹlẹ́tẹ̀ nínú ẹ̀sìn ọlọ́wọ̀bà àríkíọlá tó láti ní fún wa kábẹ̀rù ọlọ́wọ̀bà àríkíọlá nípa pàbùsẹ̀ kábẹ̀rù ẹ̀ ẹ̀rùsìn ọlọ́wọ̀bà àríkíọlá lónìí a sọ̀rọ̀ nípa hadiyu nabi sallallahu alaihi wasallam kí ni wọ́n pè ní hadiyu nabi sallallahu alaihi wasallam òun náà ni tariqatu nabi sallallahu alaihi wasallam fi kulli shay òun náà ni ojú ọ̀nà òun náà ni ìlànà nabi sallallahu alaihi wasallam níbi gbogbo nǹkan ọ̀nà táà nabi sallallahu alaihi wasallam táà nabi a máa gbà tí ma fi ṣe gbogbo nǹkan òun náà ní tá gbàlérò pẹ̀lú hadiyu nabi sallallahu alaihi wasallam ojú ọ̀nà tá nabi sallallahu alaihi wasallam ma tọ̀ kí ló fà á tó fi jẹ́ pé ojú ọ̀nà tá nabi ma tọ̀ ó ṣe pàtàkì gbogbo ẹni tó bá pẹ́ra ẹ̀ ní mùsùlùmí òdodo ó ṣe pàtàkì fún wa ju oúnjẹ tá ń jẹ àtomi tá ń mú lọ ó ṣe pàtàkì fún wa ju aṣọ tá ń wọ̀ sọ́rùn lọ nítorí pé bí èyòbá ró jẹ́jẹ́ ẹ̀yìn kẹbà àwọn àti máa ń sàlàyé rẹ̀ fún wa mẹ́yòbá ró jẹ́jẹ́ mẹ́yòbá ró mímú ìdí òun náà nítẹ́mì ó bọ́lọ́rùn yà tẹ́mì báyìí ti bọ́lọ́rùn yà èyàn ò lọ lè ṣe kíni èyàn ò lọ lè bọ́lọ́rùn bá àdìsọ́lá àmọ́kẹ́yàn máa ìlórí ìlànà Nabi sallallahu alaihi wasallam ó sì máa jẹ ó sì máa mú ó mọ́ tẹ̀lé sáà Nabi sallallahu alaihi wasallam wá irú ẹni bẹ́ẹ̀ kọ́dà bí ń gbáyé irú ẹni bẹ́ẹ̀ kú ni irú ẹni bẹ́ẹ̀ tó bá jáde kúrò láyé ó lè gbádùn láyé lóòtọ́ àmọ́ yóò jáde sínú ìyà ọlọ́run ọba àríkíọlá ni kọ́lọ̀ ọba àríkíọlá sọ wá kúrò nínú bínú ẹ̀kọ́ sọ wá kúrò nínú ìyà rẹ̀ ẹ̀yẹrú sí ọlọ́run ọba àríkíọlá ìlànà Nabi sallallahu alaihi wasallam yìí ọ̀nà yẹn ni fún wa

uswatun hasana ay qudwa àríkọ́ṣe dáadáa in bẹ fún látara annabi sallallahu alaihi wasallam liman kana yarju allaha wal yawmal akhir fún ẹni tí bá ti ṣe kíni ẹni tí bá na kan dáadáa pẹ̀lú Ọlọ́run ba àríkọ́lá ìwọ tó fẹ́ bọ́lọ́run ba àríkọ́lá pàdé wàlìyàwó ààfihì tó sí ìran kan ọjọ́ ọ̀gbẹ́dẹ̀ alìkìyàmà pé tó bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ̀ alìkìyàmà ọjọ́ kan bẹ tọ́lọ ọba alìkì ọlọ́gbẹ́ ọdìdé tí ó sì tèsì rú rẹ iṣẹ́ rẹ fún ọ wàlákàrà aláha kẹfìrọ fún ẹni tí máa rántí ọlọ́ọba alìkì ọlá lọ́pọ̀lọpọ̀ ẹ̀rì ayá ilé sí ẹlòmí ìṣẹ́rí ò bá pé yóò máa sọ pé ọlọ́run ní àtẹ̀lé lákò ní kátẹ̀lé náà ọlọ́run kan sọ fún wa ní pé àríkọ̀sí dáadáa ìbẹ̀ <clears throat> fún yàn kò sẹ̀ ní ìdíjọ́ máa ń fún yàn ní làbárì nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá àríkẹ́ ọlápẹ́ nǹkan yìí nǹkan tó dáa ẹ̀ ọ́ ti àṣẹ ti wà lábẹ́ rẹ̀

ọlọ́ọ̀bá alẹ́kẹ́ láǹsọ fún wa ipé mo pé ẹ̀yin mùmínì òdodo àti ìhùnláhàwà àti ìhùnrọ̀sùl ọlọ́ọ̀bá alẹ́kẹ́ lá ní ẹ̀tẹ̀lẹ́ Allah subhanahu wa ta'ala wà àti ìhùnrọ̀sùl ẹ̀sì tẹ̀lé òjíṣẹ́ ọlọ́ọ̀bá alẹ́kẹ́ látàrán sí yìí tàbí òjíṣẹ́ yẹn òun náà ni annabi sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá alẹ́kẹ́ láwá ní wala tubtilu a'malakum ẹ má fọwọ́ ara yìí bá tẹ̀yìn jẹ́

òun náà ni àṣẹ tó tẹ̀lé àṣẹ Ànábì sallallahu alaihi wasallam òun náà ni àṣẹ tó tẹ̀lé àṣẹ tọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá pàwá ọlọ́ọ̀bà àríkẹ́ọlá tó fẹ́ fẹ́ in tanaza'tum fi shay'in ẹwà ń ṣe fàánfà pé báyìí lórí eléyìí ò rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́dẹ mọ́wulẹ̀ já fọ̀rùdú ilallahi wa rasuli ẹ̀dá nǹkan yẹn padà ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ìgbà míì wà ẹ́ẹ̀rí tẹ́ẹ̀fẹ́ nínú alùkùránì tí ó clear tí ò ní nídìí àlàyé ìgbà míì wà ẹ́ẹ̀ní bùkátà sí àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nígbọ̀n tí wẹ́wẹ́ nípa tẹ́ẹ̀ bá rí láti inú alùkùránì ọlọ́ọ̀bá àríkẹ́lá tó wá ní ẹ̀tún nígbàtí anábi ti ń bẹ̀láyé àwọn sàábí a máa dá ọ̀rọ̀ padà sódà nábi sallallahu alaihi wasallam wọ́n lọ lè bá nábi fi ti kálẹ̀ ni pé ìrẹ́ ànábi sallallahu alaihi wasallam nǹkan bá ìrúwa lójú o kí ni ìdájú ẹ̀ ìrẹ́ ànábi nǹkan bá ìṣẹ́lẹ̀ o bó láṣe báwọn sàábí ti ò sí láyé má ìbòlá padà sí náà

àwọn náà ní kíni àwọn náà ní alùmọ̀rọ̀ àwọn aláṣẹ àwọn méjèèjì náà nílẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ulul amri ni wá àwọn sàábí anábìrì ìdíwánù láyé aléhìm inú àwọn ulul amri ni wọ́n wà ló fi fàá tó fi jẹ́ pé a máa padà lọ síbi àgbọ́yé wọn inú al-Qur'an a máa padà lọ síbi àgbọ́yé àwọn sàábí anábì kí ni wọ́n gbọ́yé inú súnà anábì sallallahu alaihi wasallam in tí wọ́n bá gbọ́yé

ẹ̀wọ̀rọ̀ láwọn àdíọ́kàn eríṣìíṣìí táwọn ìlúmí ní tó takò tọ́lọ́wọ̀bà àríkẹ́ọlá àwọn àdíọ́kàn pé àwọn kan bẹ táwọn náà tún lágbára tọ́lọ́wọ̀bà àríkẹ́ọlá gbáyé lélọ́wọ́ àwọn àwòtárù àwọn àbùdáàlì àwọn náà wọ́n darí ayé àdíọ́kàn tí ó dáa ni àdíọ́kàn pé kágbà pọ́lọ́wọ́n bá àríkẹ́ ọlá ń bẹ ní gbogbo ààyè pẹ̀lú záàtù rẹ̀ pẹ̀lú pàápàá ẹ̀kọ́ ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá ń bẹ níbi kíbi ń bẹ ní gbogbo ààyè gbogbo eléyìí náà nínú àwọn àdíọ́kàn tí ó dáa ni àtàwọn àdíọ́kàn eríṣìíṣìí tó yẹ pé a máa túnmà pé ìdí agbára ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kù ní pé àìtọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá bá ti lówó ní ṣe àwọn kan wà tí wọ́n sọ fọ́lọ́n pé ọlọ́run ṣe ọlọ́run ó sì ṣe ogoro àwọn nǹkan wọ̀nyí àdíọ́kàn tí ó dáa ni àdíọ́kàn wa gbọdọ̀ jọta nábi sallallahu alaihi wasallam nípa àdíọ́kàn wọlá ní ti Allah subhanahu wa ta'ala agbọdọ̀ tẹ̀lé lànà nábi níbẹ̀ àdíọ́kàn wọlá ní nípa nábi gan fúnra rẹ̀ sallallahu alaihi wasallam agbọdọ̀ tẹ̀lé lára nẹ́bí sallallahu alaihi wasallam níbẹ̀ kí là nẹ́bí gan pẹ̀lá rẹ̀ pẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀ wà láyé anábì pẹ̀lá ẹni abdullahi wa rasuluhu anábì pẹ̀lá ẹni ẹrú ọlọ́run ọba àríkẹ́ọlá ó sì pẹ̀lá ìlú jíṣẹ́ ọlọ́run agbọdọ̀ gbé àgbọ́dọ̀ gbé ànábì sallallahu alaihi wasallam dípò ọlọ́wọ́ bá àríkẹ́ọlá àgbọ́dọ̀ gbé agbára ọlọ́wọ́ bá àríkẹ́ọlá káwà gbé bá ànábì sallallahu alaihi wasallam lábẹ́ kíni lábẹ́ pé àwọn èèyàn ànábì lábẹ́ kíni lábẹ́ pé à ń a tẹ̀lé lára nabi sallallahu alaihi wasallam lára nabi sallallahu alaihi wasallam ẹ̀kí ni lára nabi sallallahu alaihi wasallam níbi àbíọ́kàn nípa àwọn màláíkà tọ́lọ̀wọ́bà alékiọlá kí ma rán káàkiri tọ́lọ̀wọ́bà alékiọlá ma rán sáwọn òjíṣẹ́ rẹ̀ tọ́lọ̀wọ́bà alékiọlá rán wọ́n tẹ oríṣìíríṣìí ilẹ̀ àdíọ́kàn wa nípa wọn ìjá àwọn màláíkà yìí ìjẹ́ èèyàn bí tiwa náà ni wọ́n ìjá àwọn màláíkà yìí ìjá wa náà ní kápá láti máa rán wọn ṣẹ́ bọ́lọ̀wọ̀ bá ríkẹ́ láti rán wọn ṣẹ́ ìjá àwọn màláíkà yìí ìjá agbọ́dọ̀ ládíọ́kàn sallallahu alaihi wasallam tó yẹ ká kíyèsí ni pé kí ni ìlànà Nabi sallallahu alaihi wasallam nípa àwọn màláíkà bóòlù kí láti ọkàn nípa àwọn màláíkà kí la fẹ́ dì sọ́kàn nípa àwọn òjíṣẹ́ tí wọ́n ti kọjá lọ síwájú Nabi sallallahu alaihi wasallam nípa àwọn tíra tọ́lọ̀ ọba àríkẹ́ ọláfihàn síwájú kálùkùránì ò tó dé àti nípa alùkùránì gan kí ni àkídà wa gbọ́dọ̀ jẹ́ nípa alùkùránì àkídà ẹ̀ríṣìíríṣìí láwọn èèyàn ní nípa alùkùránì àwọn ẹlòmí ní àkídà pé tíra ìwé àdúrà ni ká máa gbé káàkiri ká máa sáṣẹ́ ká máa sọ alùkùránì kalẹ̀ ìtẹ́lòmí ládìí ọkàn nípa alùkùránì nù pípà tó bá ti níṣòro sáàgbé alùkùránì jáde kò máa sàá kọ́dà àwọn ẹlòmí ní àjọ́ kan ipé ta bá sáyà báyìí síyàn nínú alùkùránì ẹ̀jẹ̀ yóò sì máa gbẹ ta bá sáyà báyìí síyàn yóò sì kú ta bá sáyà báyìí síyàn yóò sì yáwé nínú alùkùránì gbogbo àwọn àjọ́ kan eréṣiríṣi báyìí àjọ́ kan tí ò jọta Nábì sallallahu alaihi wasallam ni ajẹ́pá níṣẹ́ tó pọ̀ tàá ṣe nípa àdíọ́kàn wà bóò ní ó sì jọta Nábì sallallahu alaihi wasallam nípa kádàrá nípa kádàrá tọ́lọ̀wọ̀ bá àlíkẹ́ ọlápọ̀kalẹ̀ fún oníkálùkú wa bí kàmsínà albasana kọbílẹ̀ kálùkì samawati wal ard ní nǹkan bí 50,000 years tíwájú kọ́lọ̀wọ̀ bá àlíkẹ́ ọlọ́tọ́ dásánmà àti lẹ́lẹ̀ ó ti kọ kádàrá gbogbo tí ó ṣẹlẹ̀ láyé tí tálìkì àmòfidé ọlọ́wọ̀ bá àlíkẹ́ ọlá ti kọ kí wá láti ọkàn tá gbọdọ̀ ní sí kádàrá yẹn

kò sí ní jẹ́ ọjọ́ ìgbédà kìyàmà tàà bá ti kú ó ti parí nánu tàà ti kú tàà ti jẹ́ra tàà ti kẹfún kò sí kankan má ó ti parí nù pé ìgbà ní ń pawá rẹ kò sí kankan tí jẹ́ ọjọ́ ìgbédìde irú àdíọ́kàn báyìí àdíọ́kàn tó burú jáì ní agbọ́dọ̀ fi àdíọ́kàn wájọ tànàbí wa tó yọ tànàbí sallallahu alaihi wasallam ìlànà nàbí sallallahu alaihi wasallam níbi àwọn tó ní ṣe pẹ̀lú ìbádà níbi àwọn ìjọsìn agbọ́dọ̀ máa lépa bá bóò láti kírun ó gbọ́dọ̀ jọta nabi sallallahu alaihi wasallam ìlàlà nabi ni bóò láti gbàwẹ̀ ó gbọ́dọ̀ jọta nabi sallallahu alaihi wasallam bóò láti yọ zaka bóò láti lọ hajji bóò láti ti gbogbo àwọn orígun islam wa márààrún tí ó pè pérépéré ó gbọ́dọ̀ jọta nabi sallallahu alaihi wasallam tàbá wá kú lórí eléyìn ó tún wá kú gbogbo àwọn tó ní pẹ̀lú àwọn àjọṣepọ̀ tí ma bẹ láàrin wa àtàwọn tàà jọ gbé láwùjọ báwo la ṣe kó mọ́ báwo la ṣe ṣègbéyàwó báwo la ṣe tọ́mọ́ àti gbogbo àwọn eréṣìíríṣìí tá máa ṣe nínú àlámọ̀rí wa túláàsì ní ká ṣọ́ra túláàsì ní ká jìnà sí àwọn ìlànà tó bá ti yàtọ̀ sí ìlànà anábì sallallahu alaihi wasallam túláàsì ní ká wádìí pé bóòlà anábì sallallahu alaihi wasallam bóò ní ṣe máa ń tẹ̀lé yìí tá bá gbé ìlànà anábì sallallahu alaihi wasallam jù sílẹ̀ kó níbi ẹni bí gbogbo àwọn nǹkan tá a sọ yìí kò sí tí ó mọ̀ yóò mọ fún wa ní rìsọ́ọ̀tì tí ò ní tẹ́wà lọ́rùn yóò mọ fún wa ní àwọn kankan tó jẹ́ pé a ní nífọ̀kànbalẹ̀ nínú àlámọ̀rí ayé nítorí pé kíni nítorí pé agbé ìlànà Ànábì sallallahu alaihi wasallam agbèjì sílẹ̀ Ànábì ní ìlànà tó lákalẹ̀ fún wa bóòlà á ṣe máa ń lò pẹ̀lú àwọn elérí kí ni ìlànà Nabi sallallahu alaihi wasallam nípa rẹ̀ sáàmà yọgí sí wọn ni sáàmà yọ àdá sí wọn ni sáàmà protest ilé wọn lérí ni sáàmà pariwo wọn níta ni gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sínú ìlànà Nabi sallallahu alaihi wasallam anábi sì júwe gbogbo ẹ̀ fún wa ní àwọn ọ̀rọ̀ tó clear nínú àdíjà anábi sallallahu alaihi wasallam ẹni tí ó bá jẹ́ mùsùlùmí òdodo tí ó tẹ̀lé ìlànà anábi sallallahu alaihi wasallam ajẹ́pẹ́tú láti nírú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wádìí ìlànà Nabi sallallahu alaihi wasallam níbi ibò láti bá olórí lò kèése tó jó kèése ti bẹ̀rù tí ìtẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam ni wọ́n wá ní àwọn afáàkà ojú ní wọ́n wọ́n nílé sọ̀rọ̀ ìjọba níta ẹ̀wọ̀n nílé criticize àwọn gọ́ọ̀mẹ́ntì níta bẹ́ àwọn gọ́ọ̀mẹ́ntì ń gbówó fún wọn ni bẹ́ àwọn ti ṣe kíní kan wọ́n ti ra wọn ni gbogbo eréjìrìsì tí wọ́n máa sọ nípa àwọn àfáà tí wọ́n tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam àwọn tó kù díẹ̀ káàtó ni nítorí pé àwọn tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam ni nítorí aburú tí ń bẹ bí ká máa takojọba níta gbangba inú lànà Nabi sallallahu alaihi wasallam agbọ́dọ̀ tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam báwo lá àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn aládùn pẹ̀lú ìyàwó wa pẹ̀lú ọkọ wa bó láti lò ìlànà nábi bẹ́ẹ̀bẹ́ bó láti lò pẹ̀lú àwọn ọmọ wa ìlànà nábi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀bẹ́ báwo láti tọ́mọ ìlànà nábi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀bẹ́ báwo láti máa ṣe pẹ̀lú ẹbí bó láti máa ṣe pẹ̀lú ara ìlànà nábi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀bẹ́ káwádìí ìlànà nábi sallallahu alaihi wasallam <clears throat> ibi bá ṣe ṣe pẹ̀lú aládùúgbò bẹ́ẹ̀ ma jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ pé bóò láti lò anábì kọ́ wa lẹ́kọ̀ọ́ bó láti lò pẹ̀lú wọn gbogbo àwọn eléyìí ní bùkátà sí ká wá ìmọ̀ nípa rẹ̀ báwo láti tẹ̀lé lára anábì sallallahu alaihi wasallam níbẹ̀ téèyàn ní máa ń tẹ́lọ́wọ́ bá àríkẹ́ọlá látara ọ̀tọ̀ ọlọ́run èyí ó tún máa ń tẹ́lọ́run látara tó ní bó jẹ́ pé àwọn gan náà tẹ́lẹ̀ wọ́n tẹ̀lé lànà Ọlọ́run bá àríkẹ́ ọlá wọ́n tẹ̀lé lànà Nabi sallallahu alaihi wasallam agbọ́dọ̀ wádìí bóòlá ṣe mọ́ ìlànà Nabi sallallahu alaihi wasallam bóòlá ṣe tẹ̀lé gbogbo àwọn agbọ́nitawí ìlànà Nabi sallallahu alaihi wasallam báwo lọkùnrin ó ṣe múra inú lára nẹ́bí sallallahu alaihi wasallam ni ó yẹ ká wádìí nípa ẹ̀ o gbọ́dọ̀ wúra rẹ pé mo lè síra mi bó bá ṣe wù fẹ́ kó orí gẹ́ẹ̀bẹ̀ náà ló gbọ́dọ̀ fíra rẹ kalẹ̀ inú lára nẹ́bí sallallahu alaihi òun náà ni pé

irú aṣọ owó lọ́bí kọ́lọ́kùnrin ó gbọ́dọ̀ wọ̀ irú ọ̀ṣọ́ wo lọ́kùnrin lè ṣe irú kí lọ́kùnrin ó gbọ́dọ̀ bí sọ̀sọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìlànà Nabi sallallahu alaihi wasallam ni ọkùnrin ó gbọ́dọ̀ lógóòdì ọkùnrin ò gbọdọ̀ wá aṣọ harir àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà tàà nẹ́bí sallallahu alaihi wasallam ní ọkùnrin ò gbọdọ̀ débẹ̀ tó pè ní haram ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ní gbogbo eléyìí a gbọdọ̀ wá lajú débi pé a wà gbé ogbò tànẹ́bì kalẹ̀ a wà sọ pé ìta owó jàlàbíà ni owó agbádá ni owó àríkímbà ni gbogbo tó bá wù wọ̀ nínú aṣọ kókósẹ̀ rẹ̀ ò nípin nínú ẹ̀ inú lànà Nabi sallallahu alaihi wasallam ni bẹ́yàn bá ti wá ń fi aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ àbóòtẹ̀ tún wá fi ń wọ́lẹ̀ òfin gbálẹ̀ káàkiri tó sí jẹ́ ọkùnrin irú eléyìn òtẹ̀lé lànà Nabi sallallahu alaihi wasallam bí lànà nẹ́bí ṣe wá wà fọ́kùnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lànà nẹ́bí sallallahu alaihi wasallam wà fóbìnrin báwo lóbìnrin ó ti múra inú lànà nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí òfin ẹlẹ̀ láì sàlàyé fún wa ìbánàbí obìnrin ó ṣe múra tó bá fẹ́ jáde kí ló ìgbàláyè wo ló wà fóbìnrin nígbà tó bá wà núlé láàrin àwọn abèwọ́ rẹ̀ àwọn tí wèé ṣe eléwọ́ rẹ̀ ẹ̀yìn gbogbo àwọn wọ̀nyí bóòlù ó ṣe múra gbogbo ẹ̀rọ lọ́wọ́ bá ní kẹlá tó sàlàyé fún anúwà al-Qur'an gbogbo ẹ̀lọ́wà ní ìlànà Nabi sallallahu alaihi wasallam tó kílíà kómìnrin ó lo jìlbáb kómìnrin ó lo nìkọ́ọ̀bù kómìnrin ó bo owó bu ara ìlátòkèdélẹ̀ nígbà tó bá fẹ́ jáde síta òun àwọn ìyá wa mùmìní ìlànà wọnú bí wọ́n ṣe múranú nítorí pé ọlọ́ọ̀bà àríkẹ́ọlá òun náà ló pa wọ́n láti ọlọ́ọ̀bà àríkẹ́ọlá sọ pé láàrínkún àtàárù ní kùlúbìkún wọ́kùlúbìhìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní eléyìn ni ó fọ ọkàn wa má yóò fọ ọkàn ọkùnrin má yóò sì fọ ọkàn obìnrin má àmọ́gbà tóbìnrin bá ń tíra alẹ̀ ní òhò nígbà tóbìnrin bá fi gbogbo ọ̀tọ́ rẹ̀ hàn síta nígbà tóbìnrin bá fi gbogbo ayé fi sínà lára rẹ̀ tí wọ́n fi hàn síta ẹ́ẹ̀rí pé ọkàn di ẹ̀dọ̀tí òun náà ló fi gbé e síta àwọn tó tó wá ní níta náà tí wọ́n pàdé rẹ̀ lọ́kùnrin tí wọ́n wò yóò tún máa dọ̀tí ọkàn tiwọn náà kí ọkàn wọ́n bá mọ́ àbíkóbìnrin ó tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam kíra wá fẹ́ dákọ nínú gbésí ayé wa táà ní rí ìlànà Nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹun ìlànà Nabi ànábì bẹ́ẹ̀bẹ́ ọ̀nà olóbó ló ti jẹun bó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ ìlànà nábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀bẹ́ bó bá fẹ́ wọ tọ́lẹ̀tì ìlànà nábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀bẹ́ bó bá fẹ́ jáde nínú ilé rẹ̀ ìlànà nábì bẹ́ẹ̀bẹ́ bó bá fẹ́ wọlé ìlànà nábì bẹ́ẹ̀bẹ́ bó bá fẹ́ wọjà ìlànà nábì bẹ́ẹ̀bẹ́ gbogbo àwọn eríṣiríṣi inú àlámọ̀rí wa kọ́dà bẹ́ẹ̀ yóò ṣe sùn gan ẹ̀yìn ìlànà nábì sallallahu alaihi wasallam ìlànà nábì bẹ́ẹ̀bẹ́ gbogbo àwọn nǹkan eríṣiríṣi inú àlámọ̀rí wa ìlànà nábì bẹ́ẹ̀bẹ́ ó yẹ ká múra sí ó yẹ ká wádìí nípa rẹ̀ kákan mọ́ máa lo ayé bí ẹranko àwọn ẹranko ní lánàá kò sí kankan tí wọ́n lé ṣe ẹranko lè jẹun tó bá wù tí ò bá ti ní pa kọ́lẹ̀ ẹranko máa jẹun tí ó pa ń gbà mí nǹkan tí ò ní mọ̀ pé tí ó pa òní ẹranko ló lè rìn lọ bí tó bá wù ẹranko ló lè sùn síbi tó bá wù ẹranko ló lè jẹ tó gbogbo eríṣiríṣi ẹranko ní nǹkan tá máa fi kọ̀ntúrò gbésí ayé rẹ̀ alaihi wasallam ká máa wà dá gẹ́gẹ́ bí ẹranko àbí ká máa sùn wá wọ́ọ̀sì bí ẹranko lọ nítorí gbogbo tẹ́ranko bá ṣe ọlọ́run bá àlekẹ́ ọlọ́run ní bí kó ṣe jẹ́ lẹ́yìn ẹ̀ ò ṣe àmáwa tí a bá wá tí a jẹ́ tí ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá gbé ìwọ̀kọ́ lọ́rùn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá òbí wa ní gbogbo ẹ̀ aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه عباد الله اعلموا أنه يجب علينا أن نقتري بهدي النبي صلى الله عليه وسلم لأن هديه هو أحسن الهدي وأكمله ولذلك ينبغي لنا أن نطلب العلم ونبحث عن هدي النبي صلى الله عليه وسلم في جميع أمورنا ومن هدي النبي صلى الله عليه وسلم عباد الله التحاكم إلى شريعة نبينا محمد صلى الله عليه وسلم عباد الله اعلموا أن ترك هدي النبي صلى الله عليه وسلم آه، قد يؤدي بصاحبه إلى الخروج عن ملة النبي صلى الله عليه وسلم أو تبديل هديه أو حكمه على غير هدي غيره على هدي النبي صلى الله عليه وسلم أو تحصيل حكمه حكم غيره على حكم النبي صلى الله عليه وسلم كل هذه الأشياء مما يخرج صاحبه عن ملة الإسلام ومن ترك هدي النبي صلى الله عليه وسلم ما يجعل صاحبه فاسقا ومن ذلك ما يجعله مبتدعا وعاصيا وهكذا أرجوكم الله وبارك ولا أتركاتك فان النبي صلى الله عليه وسلم

ipé ìlànà Ànábì sallallahu alaihi wasallam yìí òun náà ló pé jù káti gbà ipé ìdájọ́ Ànábì sallallahu alaihi wasallam tánàbí mú wá fún wa èyí tí ń ṣe ṣẹ̀ríà kámọ̀ pé òun náà ló rẹwà jù nínú gbogbo òfin ẹ̀yẹrú sí ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá ẹ̀rí kí wá pa ìlànà Ànábì tì kó mọ́ tẹ̀lé eríṣiríṣi ọ̀nà ló lè jáyẹ̀ sí o eríṣiríṣi ìdájọ́ òun náà ló lè kò lérú ẹni bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀nù ipa ìlànà Ànábì sallallahu alaihi wasallam tì ẹ̀yẹn tó jẹ́ pé ó lè mú ìyàjáde kò nínú Islam tẹ́yìn ò ní jẹ́ mùsùlùmí má nígbà tó bá pa ìyapa ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam nípa níbi àwọn nǹkan tó wúwo tó lè gbé ẹ̀jáde kúrò nínú ẹ̀sìn ọlọ́run bá ìyapa ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà míì a máa sọ̀yàn di kòkí yóò sọ̀yàn di ẹlẹ́sẹ̀ sallallahu alaihi wasallam nígbà míì a máa sọ̀yàn di nínú ẹ̀sìn tó jẹ́ pé ó lè má jáde kó nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá àmọ́rú ẹni bẹ́ẹ̀ kò dúó dédé nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá irú ẹni bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ̀ ń ṣàárẹ̀ ẹ̀sìn rẹ̀ lálàáfíà so látara di eléyìí lágbọ́dọ̀ wá mà ìpé ìlànà nabi sallallahu alaihi wasallam ní nabi sallallahu wasallam yìí túláàsì ní gbogbo ẹni tó bá ti pẹ́ àìní mùsùlùmí òdodo ipé kó máa gbé ìdájọ́ lọ sínú ṣẹ̀rí ọlọ́run ọba àríkíọlá gbogbo ìdájọ́ tá a bá fẹ́ dá ẹ a gbọ́dọ̀ gbé lọ sínú ṣẹ̀rí ọlọ́run ọba àríkíọlá ọlọ́run ọba àríkíọlá sọ fún wa nínú al-Qur'an wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul fasiqun ibòmí ọlọ́run ọba àríkíọlá ní kò kí òun náà lẹni tí ò bá ti máa ṣèdájọ́ pẹ̀lú tọ́lọ́run ọba àríkíọlá sọ̀kalẹ̀ ibòmí ọlọ́run ọba àríkíọlá pè ní kèfèrí gbogbo àwọn ọ̀nà eríṣiríṣi yìí òun náà ló ní ìdájọ́ ẹ̀ lọ́dọ̀ àwọn onímímà ìṣẹ̀rí ọlọ́run ọba àríkẹ́ọlá òun náà ló di tú láti lórí gbogbo wa tó yẹ ká máa lò níbi gbogbo àlámọ̀rí wa ìgbà míì wá wà èyà máa bára ẹ̀ lórílẹ̀-èdè tó jẹ́ pé wọn ò nílò òfin ọlọ́run ọba àríkẹ́ọlá báwo láti ẹ̀yẹn tí wọ́n bá jẹ ọ́ nípa ipé wọn ò lò òfin ọlọ́run ọba àlèkè ọlá níbẹ̀ wọn ò lè jẹ ọ́ nípa níbi àdíọ́kàn rẹ ipé kó ní àdíọ́kàn pé gbogbo àwọn òfin jákújákú yẹn òfin ọlọ́run ọba àlèkè ọlá dáa ju gbogbo ẹ̀ lọ alaihi wasallam ó democracy wọn yìí ó lọ́lá ju constitution tí wọ́n gbé kalẹ̀ yìí lọ ó lọ́lá ju gbogbo àwọn òfin ayé tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa yí padà gbogbo ìgbà ni wọ́n máa amend ẹ̀ ti ní tí ò tẹ́wọn lọ́rùn ó tún yọ kó bẹ́ òfin ọlọ́wọ́ bá àlékí ọlá ó pé pérépéré gbogbo àwọn òfin yìí lọ ó kéré jùnú fún ẹni tó bá bára ẹ̀ nírú àwọn ibi táwà bára wà yìí ó gbọ́dọ̀ láti ọkàn rẹ̀ ẹ̀yẹn tán bá ń sọ̀rọ̀ nípa ṣẹ̀rí ọlọ́run ọba àríkíọ́lá ipé ìdájọ́ nǹkan báyìí ní nǹkan báyìí ìwọ ò gbọ́dọ̀ kó súsú ọkàn rẹ̀ ò ti gbọ́dọ̀ fún pínpín ipé á ah, ìdájọ́ rẹ̀ ti le jù àwọn anítẹ̀yàn bá jalè kéyàn ó gé e lọ́wọ́ fún òsì ìmọ̀ kéyàn lọ́wọ́ o ìwọ́n sì ti ń kọ̀ndẹ́mù ẹ̀ pé á ah, ó ti lágbára jù wọ́n ní bẹ́yàn bá ṣe ìsìnà tó jẹ́ abílékọ àbí tó ti níyàwó ńlé wọ́n ní kẹ́ jù ló kópa ìwọ́n wá ń sọ pé ìdájọ́ yẹn ti háàṣì jù ó ti háàṣì jù náà kí ló lé tó bá ń tẹ́wọ̀ fẹ́ máa ṣe ìsìnà fẹ́ máa báyàwó níyàwó lòpọ̀ ni ẹ̀yìn tí wọ́n fẹ́ máa jalè wọ́n fẹ́ máa gbé dúkìá onídúkìá ni gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa rí lọ́dọ̀ àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n máa rí pé ìdájọ́ ọlọ́ọ̀bá àríkíọlá ó ti lágbára jù bóòlò ti wá lè tó báyìí bẹ́ẹ̀ ni a rí àwọn tí wò lẹ́sìn àwọn ìlú tí wọ́n mọ́ ọlọ́ọ̀bá àríkíọlá gẹ́gẹ́ bí China lápèjúwe mo ka ìròyìn kan láìpẹ́ yìí ipe àwọn kan àwọn fíìmù kan bẹ àbí géèmù kan tí wọ́n ti ṣe léèwọ̀ nínú ìlú wọn ipe ẹnìkan kan ò gbọdọ̀ wo àwọn ọmọ ìlú ni ó pé ẹnìkan kan gbọ́dọ̀ wo ọmọ àwọn tí wọ́n wo fíìmù tí wọ́n ní káwọn wò yìí wọ́n ní fíìmù yìí ń tú àṣírí bí wọ́n ṣe ń ṣèjọba wọn ni àwọn kan ni wọ́n ṣe láti fi máa àṣírí bí wọ́n ṣe ń ṣèjọba wọ́n sì gbé lófin kalẹ̀ pé ẹ gbọ́dọ̀ wo mú àwọn tí wọ́n wo fíìmù yìí ẹni tó ṣe bí fíìmù yìí bó ṣe dé inú ìlú wọn wọ́n sì ìdájọ́ pé kí wọ́n hàngẹ̀ fún ọpàálẹ̀ kanáà fún wọ́n sì dájọ́ ẹ̀wọ̀n gbére fẹ́lòmí wọ́n sì dájọ́ ẹ̀wọ̀n àìmọye ọdún fẹ́lòmí láàrin ara wọn inú òfin tí wọ́n ṣe kíní kí wọ́n fọ́ ara wọn dá tó bá wá ṣe pé òfin ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ló ní ẹni tó bá jalè ẹ̀ṣẹ́ kíní ẹgbẹ̀ e lọ́wọ́ àwọn ará wọn tí wọ́n wá ah, òfin ilé ìsìlágbára jù òfin ọlọ́wọ́ bá àríkẹ́ọlá tó bá jẹ́ pé ó wá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá àgbọ́dọ̀ rí ní ìdíkó ti le jù nítorí àjẹ́pẹ́ ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọba àríkọlá fi nǹkan ìyíná òun náà ni a ń fi àlébù kan látara pé kíni látara pé a ń sọ pé ṣẹ̀rí àtọ́lọ̀ ọba àríkọlá fi rán ànábì sallallahu alaihi wasallam a sọ pé ti lágbára jù tàbá wá sọ wípé a wà nínú ìlú tó jẹ́ pé wọn ò máa lo òfin ṣẹ̀ríà àátà ń sọ eléyìí látara pé kíni látara pé àwọn àdáyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdájọ́ láwọn ìdímọ̀ ní ẹ̀yìn gbogbo gbésí ayé wa gẹ́bí musulmi ṣẹ̀rí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ń bẹ táà máa ń lò ṣẹ̀rí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá lérí àlámọ̀rí kí ẹ gan bóòlù sí ń lò ọmọ yí pé ìwọ tó bá ń fárún gbàrẹ nìsìn ọmọ kó tẹ̀lé ṣẹ̀ríà ìwọ náà ti kó ní wàmọ́ láwíyà kún mímọ̀ ni ìwọ tó ń fi ṣòkòtò rẹ wọ́lẹ̀ ò tẹ̀lé lánàá ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ìwọ tó ń dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ò tẹ̀lé ṣẹ̀ríà ọlọ́wọ́ báwo ni o ṣe ń ṣe láàrin àwọn ìyàwó rẹ ìwọ tó níyàwó tó pọ̀ bóò ló ṣe ń ṣe láàrin àwọn ọmọ rẹ bóò ló ṣe ń ṣe láàrin àwọn aládùúgbò rẹ bóò ló ṣe ń ṣe níbi tó ti ń ṣiṣẹ́ bóò ló ṣe ń ṣe pẹ̀lú àwọn tó wà lábẹ́ rẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí tá fúnra wa inú àwọn ìlànà ànábì ta lọ lè mọ̀ ìpinnu ṣẹ̀ríà náà gbogbo ẹwà tá àbájẹ́ ìwádìí ní ṣẹ̀ríà pé kí wọ́n kéde ó dájú pé tí gbàláyé bá padà wá fún wa àwa tá a bá pa ogbà àwọn kéékèèké yìí tá a fojú kéré yìí tá a bá pàátì tán bá wá padà wá sọ dẹ̀rí ṣẹ̀rí àdígbò òfin tá máa ká máa lò ó dájú pé ruwa náà láàmà kọlẹ̀ ìwà náà láàmà kó susu kó ma bí ẹnu ọkàn rẹ̀ pé káṣẹ̀ wá Nàìjíríà lónìí wọ́n ti wá gbé kọ́ọ̀tù méjì kalẹ̀ pé ìwọ́n tó bá ti gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá gbogbo èjì àpátápátá àti pín sọ́nà méjì ìwọ tó bá wù ọ́ gbé tí ẹ lọ síbi ṣẹ̀ríà ìwọ tó bá wù ọ́ gbé tí ẹ lọ síbi ìdájọ́ àtọwọ́dá ìwọ náà mọ̀ bíra eléèrè nínú ọkà ara pé ibo ló gbé tí ẹ lọ ẹ́n tán bá gbé ìdájọ́ wá kó jálè níbo ló gbé lọ tó gbé lọ ṣẹ̀ríà kọ̀ọ̀tún ní ẹ́n tí wọ́n ti gé ọ lọ́wọ́ àbógbé lọ kọ́tù àwọn èèyàn tí wọ́n ti ní kó san fáìní báyá 5,000 àbíkan ní kò lọ ẹ̀wọ̀n ọdún kan kó ma padà wọ́n náà bíra ilé gẹ́gẹ́ bí mùsùlùmí pé tó bá ṣe zìná lápèjúwe nìsìn ẹ̀yìn tó lọ bí tí wọ́n ti lè ọlọ́pọ̀ pa ní àbó lọ bí tí wọ́n ti ṣe gíní tí wọ́n kà fi ọ́ sẹ́wọ̀n bí ọdún mélòó kan àbí tí wọ́n ní kó san fáìní kan àbí tí lọ́yà rẹ bá mú lẹ́nu jẹ́ẹ́jẹ́ tí wọ́n tún sọ pé ó jẹ̀bi tí wọ́n tún lọ kárẹ̀ ẹ̀yìn tó àwọn eléyìí ó náà máa ronú ọkàn wa kọ́dà táà bá wá ní irú àdíọ́kàn olọ́kàn táà wá ríṣẹ́ rí ọlọ́run ọba àríkẹ́ọlá lò títí táà fi jáde láyé yóò máa túmọ̀ pé àdíọ́kàn wa nípa òfin ọlọ́run ọba àríkẹ́ọlá kò sí nǹkan kan tó rọ́lù àmọ́ wọ́n tí nǹkan yóò ti délẹ̀ tádìọ́kàn rí ò dáa rárá tí nǹkan alaihi wasallam ẹjẹ́ ká mú ní ọkùnlódún ìlànà nábi tàà wá ń sọ yìí kèése nǹkan tí wọ́n ìyàmọ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ila náàbí ìlànà àwọn alùsúnà wal jama'a òun ni wọ́n ń gbìyànjú láti practice níbi gbogbo nǹkan tí wọ́n fi máa dá láṣẹ jù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlànà náàbí ìlàfẹ́ lò nígbà tó kú bá kú ẹjá lò ìlànà náàbí bá ṣe sin ìlànà náàbí ẹjá lò ìlànà náàbí náà lálò tàbí kírun sí ilá tàbá gbé ìsàárè ẹjá lò ìlànà náàbí tàbá ti sin tán ẹjá lò ìlànà náàbí kò sí tí ń jẹ́ fìdáhù ẹjá lò ìlànà náàbí bẹ́ẹ̀ wọ́n dà láti jù bẹ́ẹ̀ ẹjá lò ìlànà náàbí sallallahu alaihi wasallam nípa bó láti fẹ́ràn náàbí kò sí tí ń jẹ́ mòlídì ànábì ò ṣe mòlídì àwọn ànábì ṣe mòlídì rí ni àbá rẹ̀ rí kan látọ̀dọ̀ àwọn sàábẹ̀ tó wọ́n ṣe mòlídì ẹjá tẹ̀lé lára náà sallallahu alaihi wasallam eléyìn náà di wàhálà àti gbogbo bá àti ṣe nǹkan tó bá rẹ̀ wá bó láti wá wòsàn eléyìn fẹ́ wá ti lọ sọ́dọ̀ àwọn oníjálàbí eléyìn fẹ́ wá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n hàn tú fún eléyìn fẹ́ alaihi wasallam ẹbá náà bí wa àwọn rúkíyà ṣẹ̀rẹ̀ yíya ń bẹ àwọn àzkárùn ni ó tẹ́lẹ̀ ìkó tó sùn ẹlòmí fẹ́ lo ìlànà míì kóhun tó sùn tí ẹ̀ la tíwájú kó tó sùn eléyìn ni ó mọ̀ fi sọ rẹ̀ sọ eléyìn kó pàrójìdí pé gbogbo ẹni aburú tí máa ń bọ̀ nǹkan tí ó mọ̀ dá padà ní àwọn ni olùlànà Nabi sallallahu alaihi wasallam kò kí azar kùrsí kò kí mọ̀ àwùjátẹ́yìn kò kí kúrò aláàkò Nabi sallallahu alaihi wasallam ti kọ́ wa ẹ̀yìn kó wá Nabi sallallahu alaihi wasallam mọ́ pọ̀pọ̀ ńgbà tó jí lójú oorun àbíkó wá gbé kíní kan kó wá mọ́ lu kíní kan kó ní kíní kan lónìí tó yàtọ̀ sí ọlọ́wọ́ bá àríkíọlá gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ní ma di wàhálà àbíká gbìyànjú tàwà fẹ́ pẹ́ra wa ní mùsùlùmí àbí tó bá pẹ́ra rẹ mùsùlùmí lókù tó bá lè jẹ́ sí musulmi ó lè máa lò lànà míì àmọ́tẹ̀ yàmá ti ń pẹ àìní musulmi tó láti ní ká lò ìlànà nabi sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ bá rí kí ọlá kó mọ́sá fi òdúdó hàn wá lódúdó kó já tẹ̀lé abẹ́lọ́wọ́ bá rí kí ọlá kó fi ìbàjẹ́ hàn wá níbàjẹ́ ọlọ́wọ́ bá rí kí ọlá kó jẹ́ ká jìnà sí allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر عداك أداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى صلاتكم